بسم الله الرحمن الرحيم إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولا أبا أبا الله أبا الله ọba tí ọmọ mú wa sínú ayé padà lẹ́yìn ìgbà tí ó ti kùn wá lọ́rùn ọba yìí náà lọ́ba tí ó dá wa òun náà lọ́ba tó máa pa wá tó máa gbé wa dìde tó bá dijọ́ àlìkèyàmà àfi agbára tó fi dá wa tí ó fi mú wa kó lọ́kọ̀ọ̀kan tí ó fi tún mú wa jáde nínú sàárè àfẹ́bẹ̀ ọlọ́run ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọsàjì á kú sínú islam kọ́lọ́mọba aláàkọ́mọsàjì gba islam náà lọ́wọ́ wa kọ́lọ́mọ bá aláàkóso wá ní ọmọ àlìjánà kọ́lọ́mọ yà wọ náà ká tó wà àlìjánà ọlọ́run ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam kọ́bọ̀ gbogbo àwọn sàábí àti gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ti سورة الانشقاق وهي مكية سورة الانشقاق هنا أدي nínú ìmọ̀ ṣàlàyé ìtumọ̀ àwọn àyà ọlọ́run suratul inshiqaq makiyya sura yìí sọ̀kalẹ̀ ní maka ويتهدف إلى تصور أهوال يوم القيامة wọ́n ní kò sí ìkankan tí súra yìí fẹ́ kọ́ wa tó ju ipe ọfẹ́ jẹ́ ká mọ àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí alìkìyàmà bá tó táyé bá fẹ́ parẹ́ ìparẹ́ ayé òun náà ni ìbẹ̀rẹ̀ alìkìyàmà وحتمية لقاء الإنسان لربه سورة يوجد كما ipe ó ti di dandan fún àwọn ẹ̀dá kápàdé ọlọ́run sura yìí ni ó júwe fún wọn pé kò sí èméjì ń bẹ a máa pàdé Allah a máa pàdé ọlọ́run wa inqisamuhu ila fariqayn Sura yìí ló jẹ́ àmọ̀ pé ọmọ èèyàn tó bá dojú àlùkìyámà ọ̀nà méjì ni wọ́n máa pín sí àwọn kan wọ́n jẹ́ ìjọ apá ọ̀tún tí wọ́n gba tírà wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún àwọn kan bẹ tí wọ́n jẹ́ ìjọ apá òsì tí wọ́n gba tírà wọn pẹ̀lú ọwọ́ òsì abẹ́ pẹ̀lú agbára rẹ̀ àtàánú ẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́mọ́sá fi gbogbo wa sínú àwọn tí wọ́n gba tírà wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún kọ́lọ̀ fi wá sínú ìjọ apá ọ̀tún kọ́lọ̀ mọ́ fi wá sínú ìjọ apá òsì a sì bẹ́ẹ̀ kọ́lọ̀ mọ́ jà wọ náà ká tó wà lìjánà. àlẹ́ ìṣekọ́k ìtumá rẹ̀ òun náà ní kí nǹkan ó ya lulẹ̀ àlẹ́ ìṣekọ́k tí wọ́n ní ìṣekọ́ ó pín ó ya ìtumá àlẹ́ ìṣekọ́k nìyẹn kí nǹkan ó ya lulẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ló sọ fún wa a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim idha as-sama'u shaqqat ọlọ́run ọba ní idha as ìdá sàmáù tasọ́dàt ọlọ́run ọba ní tí sọ́mọ bá ti yá lulẹ̀ bọ́ bá ti yá lulẹ̀ gbogbo àwọn nǹkan tó wà ń bẹ̀ gbogbo ẹ̀ yọ ọmọ wa ọmọ fàya òòrùn ọmọ jábọ́ òṣùpá ọmọ jábọ́ àwọn àràwọ̀ ọmọ jábọ́ lóra wọn ọlọ́run ọba ní tí bá ti ń ṣẹlẹ̀ àlìkèyàmọ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn o. وأذنت لربها وحقت وأذنت لربها وحقت ọlọ́run ọba ní sánmà náà أذنت لربها أطاعت أمر ربها ó ti tẹ̀lé àṣẹ ọlọ́run ọba rẹ̀ ni فيما أمرها به من الانشقاق وحق لها أن تنقاد لأمره ó sì di dandan fún kó tẹ̀lé àṣẹ ọlọ́run ó ti di ìwọ̀ lọ́rùn rẹ̀ wàhú court látara hukuk ó ti di ọ̀ràn yẹn fún kọfàyà kó tẹ̀lé àṣẹ ọlọ́run ọba. wà ìdálá àrùdùn muddat ọlọ́run ọba ní sọ fún wa pé tí ilẹ̀ wà ìdálá àrùdùn busitas tóun náà bá ti tẹ́ pẹrẹsẹ muddat ay gbogbo àwọn òkè ńláńlá ó máa fọ́ gbogbo àwọn òkè ńlá àwọn àyè ńlá lórí ilẹ̀ gbogbo ẹ̀ máa fọ́ ó máa wá bákan náà ayé mudat busitot. tí gbogbo ẹ̀ bá ti lẹ́fù wa alqat ma fiha wa takhallat wa alqat ma fiha wa takhallat ọlọ́run bá ní wà alqati ma fiha wà qadhabati ma fi batniha min al-amwat ọlọ́run bá ní bí ilẹ̀ bá ti tẹ́ pẹrẹsẹ tán pẹ̀lú àṣẹ ọlọ́run ọba yóò máa wá máa mú jáde yóò máa tì jáde wà alqati ma fiha yóò máa tì jáde àwọn nǹkan tó wà nínú lẹ̀ nínú àwọn òkú gbogbo àwọn tá à ń rí bọ́lẹ̀ yẹn àwọn tá a ti rí bọ́lẹ̀ àtàwọn tá a tún rí bọ́lẹ̀ àtàwọn tá padà rí bọ́ọ̀lẹ̀ àtàwọn náà tí wọ́n padà rí àwọn náà bọ́ọ̀lẹ̀ ńjọ́ kan ọlọ́run jẹ́ apẹ́lẹ́ rí dáadáa ọlọ́run bá ní gbogbo òkú tó ti kú náà mí èèyàn àti gbogbo àwọn kan tí ń sẹ̀mí ọlọ́run bá ní wá àlẹ́kọ́tì máa fi há ilẹ̀ máa tì jáde wọ́tà kálàt yóò wá yọra kó mbẹ́ wọ́tà kálàt yóò yọra ọba ti tì jáde tán yóò wá balance padà tà kálàt istarahat kò ní sí nǹkan kan nínú ilẹ̀ mọ́ gbogbo àwọn tó ti lọ àtàwọn tí wọ́n ń bẹ àtàwọn tí wọ́n ń bọ̀ kò ní sẹ́kù ẹnìkan kan nínú ilẹ̀ wà alqati ma fiha yóò ti jáde nítumọ̀ wà alqati ma fiha wa takhallat kò wá ní sí nǹkan bẹ̀ mọ́ yóò yọra kó ń bẹ̀ wa adhinat li rabbiha wa huqqat ọlọ́run ọba nítorí pé ilẹ̀ náà fún rẹ̀ àtọ́ àti àlárúdú li rabbiha òun náà tẹ̀lé àṣẹ ọlọ́run ni àṣẹ ọlọ́run ni pé ọyá ti jáde gbogbo ẹ̀dá ọlọ́run tó ti wà nínú ilẹ̀ wàhúkọ́t ó sì ti di ọ̀ràn yàn lọ́rùn rẹ̀ lọ́rùn ilẹ̀ ó ti di ọ̀ràn yàn lérí ilẹ̀ kó tẹ̀lé ọlọ́run ọba rẹ̀ kò sẹ́nìkan tí ó ṣẹ́kù nínú ilẹ̀ yáá ayuha al-insan ọlọ́run ọba àlá ó ní mo pe ẹ̀yọ́ ọmọ èèyàn innaka kadihun ila rabbika kadahan famulaqi ọlọ́run ọba ni mo pe wọ́n ọmọ èèyàn innaka kadihun innaka sa'in wọ́n ọmọ èèyàn ọ̀nlọ ọ̀nlọ ọ̀nlọ ọ̀nlọ díẹ̀díẹ̀ ilàlá ọ̀n lọ díẹ̀díẹ̀ ọ̀nbẹ̀lẹ̀ rìnrìn àjò ẹ̀rí pé ọmọ èèyàn ń dàgbà sí ni ọmọ dàgbà sí díẹ̀díẹ̀ ìnáka káàdéhùn ìnáka sáàìn ọdún ti pé twenty years thirty years forty years seventy bí ọjọ́ ayé bí ṣe ń dínkù yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n náà ń súnmọ́ àti pàdé ọlọ́run ìnáka káàdìhún ìnáka káàdìhún yáà ní ìnáka sáàìn ó ń bá rìn àjò lọ ìlọ́lá sáàyà káàdìhàn fọ́mùláàkìhì súnmọ̀tòláàkìlá níjọ́ kan ní ìrìn àjò rẹ̀ stop ká máa gbé ọgbìn bíi àgbàdo ká máa gbé ọgbìn bíi nǹkan rúgbìn fọmùlákìhì anta mùlákìlá tó máa pàdé ọlọ́run ọba wa. ìyá ayyuhal insan ọlọ́run ọba ní mo pè wọ́n mẹ́yàn innaka kadihun ila rabbika kadhan famulaqi. ọ̀n bá rìn àjò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà nìyẹn mọ̀ pé ìrìn àjò rẹ yọ padà parí síbi ikú ọ wàá ọlọ́run ọba tó bá dijọ́ àlìkèyàmọ̀ ọlọ́run gbé ọ dìde. abi aláàkọ́ lọ́mọ́sá ṣáánú ẹni kọ̀ọ̀kan wa. fa'amma man utiya kitabahu biyaminihi. ọlọ́run ọba ní gbogbo àwọn tá fún ní tírà wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún. mmanụ من أوتي صحيفة أعماله بيمينه àwọn tàbá fún tíra wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún àwọn náà lólùgbàgbọ́ òdodo ọ̀yá ìwé rẹ gbogbo tó ṣe nílé ayé ọ̀yá fọwọ́ ọ̀tún gbà ọlọ́run ti gbà lọ́wọ́ rẹ mú fún kálukú ní kọ́pì tó ṣe inú ayé kálukú gba ìwé rẹ. ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀ńtà bá ti fún ní tíra tiẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún fasawfa yuhasabu hisaban yasira ọlọ́wọ́n bá ní ìṣòro tiẹ̀ ti rọrùn ìṣòro tiẹ̀ máa rọrùn ní fasawfa yuhasabu hisaban sahla ìṣòro tiẹ̀ tiẹ̀ máa rọrùn ọlọ́wọ́n bá aláàánú yọkàn ní ọ̀ọ́ rí gbogbo àwọn sẹ́rí sàtàlítù káfí dúnìyà èdè pé kò sí láì fi mẹ́ o àti bọ̀ láti rí láyé ni o wàá ní asitúrúhù lìyà o lẹ́ni náà á tún bọ̀ sí rẹ̀ ọlọ́mọsàfà wa náà sáà ni wọn kò sí bẹ́yẹn sí rìn ní ayé tí ò ní lẹ́sẹ̀ lọ́rùn àwọn àjọ akọ́ ọ̀tún yìí náà kí ni wọ́n rí gbà àforíjì kí ni àforíjì ọlọ́run lóò ṣe nígbàrá léṣẹ́ rẹ̀ yí pé gbogbo tí wọ́n ṣe nu ayé àfàìmọ́kù ilẹ̀ àfàìmọ́wàlìjánà kò sí ti jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ń ṣàánú ẹ ó forí jìn ọ́ ló fi lẹ́tọ̀ọ́ sí àlìjẹ́nà tí ó bá ṣàánú ẹ tó forí jìn ọ́ ọlọ́run ní tí ó yọ nínú iṣẹ́ rẹ tí ó fi hàn ọ́ pé sórí sórí pé ọyẹ kọ́ wọná <laughs> ẹnìkan ò ní fàárí lérí ọlọ́run nú ayé wípé ìgbà tóun ti ṣe báyìí àlìjẹ́nà dandan ni kó wọ́n wọ̀ ẹnìkan ò dẹ̀ ní fàárí jọ́ àlìkìyàmà wípé à àtọmọ̀ pé jàlìkìyàmà ó dé àwọn ti mọ̀ látàyè lọ wípé lè ní àjẹ́nà láwọ̀ kò sí kò sí fọlọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ ní yín náà ọlọ́wọ́n yọ sí wọn pé owó lẹ́yìn owó lẹ́yìn sọ rántí mo bọ̀ ọ́ láṣìírí láyé lẹ́ni náà yín tún bọ̀ ọ́ láṣìírí látara àwọn sẹ́ẹ̀dẹ́ tó ń ṣe. wọ̀yàǹkọ́líbò ìlà àlìhí mọ́sírù rọ̀ wọ́n lẹ́ni tó gba ìwé rẹ̀ pẹ̀lú akọ́ọ̀tún yìí yóò máa wá yí padà yóò máa lọ sọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ tí wọ́n ti wà nínú àlìjánà mọ̀sìnrún rọ lẹ́ni tí nìrọ̀ máa dùn pé mo dúpẹ́ mo dúpẹ́ wọ́n mú ìmì náà wọnú àlìjánà yarji'u ila alihi fil janna àwọn kan sì ní inú àwọn àlùfáà wọ́n ní àlì yìí tó wà ń bẹ ńlá wọn ará alẹ́ nínú àlìjánà náà àwọn olùgbàgbọ́ òdodo tó lẹ́lòmíì òun nìkan ní mùsùlùmí ní bámílẹ̀ kò sí fámìlì rẹ̀ kankan tí ọba náà jẹ́ náà wọ́n ní áálù rẹ̀ yaani alimominu ikhwan àwọn ọmọ ìyá ẹ̀ náà lè jẹ́ náà ipe èmi náà ti fẹ́rẹ̀ ọmọ dúpẹ́ o àwọn tó bá ní àwọn fámìlì tó jẹ́ olùgbàgbọ́ òdodo yóò máa lọ lè bá wọn àwọn ẹ̀gbọ́n bàbá ẹ̀ àwọn ọmọ ìyá àwọn àbúrò ẹ̀ ipe èmi náà mọ̀ bọ́ ọlọ́run mọ́sàájá wa náà bọ́njọ́ náà o mọ́sàájá ṣàánú wa. وأما من أوتي كتابه وراء ظهري، wọ́n ní ọlọ́run ọba ní gbogbo àwọn tábà wá fún tíra tiwọn pẹ̀lú ọwọ́ òsì látẹ̀yìn wàrà zahari yìí wọ́n ní wọ́n ti dè é ní ọwọ́ wọ́n ti dè é lọ́wọ́ wọ́n dè é lọ́wọ́ tó wọ́n so mọ́ ọrùn rẹ̀ wọ́n ní kò láǹfààní láti fọwọ́ ọ̀tún gbà wọ́n ti lọ ọwọ́ ọ̀tún rẹ̀ mọ́rùn rẹ̀ wọ́n lọ́wọ́ òsì lòun fi gba tiẹ̀ látẹ̀yìn àwọn àlùfáà kan àwọn ní wọ́n kí ọwọ́ rẹ̀ bọ́ nínú wọ́n wá yọ lẹ́yìn wọ́n wá fi tẹ́lá rẹ̀ lé lọ́wọ́ èwo lọ́rọ̀ nínú méjèèjì àwọn kèfèrí nìyẹn o ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tàbá ti fún tẹ́lá tí wọ́n pè ọlọ́wọ́ òsì ẹ̀yìn làwọn ti gbà àwọn nígbà wájú torí tẹ́lá wọn ò ṣe é wò <laughs> àwọn nǹkan kí nǹkan tó wà ń bẹ̀ dáa wọ́n sàwòfà yàdá ohun tó bó ń rọ ọlọ́run bá ní ọmọ wa pariwo yunadi yọmọ wa pariwo ṣubú rọ òfò òun o òfò òun o òfò òun o òfò rèé ṣubú rà òfò ni wọ́n ń pè bẹ́ẹ̀ ṣubú rọ yàdá ohun yunadi yọmọ pariwo ṣubú rọ yà hàlàkà ìparun lódélé ní òfò wọn o alhasara yàda ohun tó bó ń rọ wọ́yá ṣúlá sàáyìn rọ bí sí lọ yẹn ilọ̀ lè jóná sàáyìn rù ní ṣẹ̀dídàtul harara iná tí ó gbóná tí ma jóni wọ́yá ṣúlá yàdùkúlù fi náà di rọ. innahu kana fi ahli masrura ọlọ́run bá ní ẹni tí ó ń jóná yìí ti ń pariwo òfòun òfòun àdánwò wàhálà yìí ta fún tíra pẹ̀lú owó sí i ọlọ́run bá ní innahu arákùnrin arábìnrin yẹn kana fi ahlihi masrura fi ahlihi fi dunya masrura magrura ọ wà nílé ayé nígbà tó wà nílé ayé ọ ọ ọ máa ń dunnú pẹ̀lú àwọn fámìlì ẹ̀ ní máa ń dunnú láàrin àwọn fámìlì ẹ̀ màgìrúrọ̀ lẹ́ni tí ìtànjẹ ṣètọ́n ti ó ti kó bá lẹ́ni tí ìtànjẹ ṣètọ́n tó ti mú tí wọ́n máa sọ fáwọn yẹn pé àìwá ìwọ́ tó ní káwá ṣe súnà ká máa ṣe tàwídì àwọn ń ṣe gbé awo ó àṣẹra jípùn yẹn fifty million mọ́ra <laughs> àwọn tó lọ́n rí bá sílẹ̀. innahu kana fi alihi masura ọlọ́wọ́n bá ní ẹni tí ń jóná yìí tinú rẹ̀ ń bàjẹ́ yìí ó ti wà nígbà tó wà ní ayé ọjọ́ rẹ̀ lójú ìtànjẹ ṣetán ṣé mo sọ fún wọn pé báwa ṣe ń mutí jẹ lẹ́dẹ̀ ẹ̀ báwọn ń ṣe ṣìnà bẹ́ẹ̀ ni ń da fáwọn sí ẹ̀ kàn fún ya jẹrẹ mọ́ wa jayé kọ́ wa gbádùn <laughs> ọlọ́wọ́n bá ní akọni ń ṣe tẹ́lẹ̀ láàrin àwọn fámìlì ẹ̀ yẹ́n wọ́n sọ fáwọn èèyàn pé ẹ̀rí tá a ti àṣìfúnú ayé torí kò ronú pé ìgbédìde ń bọ̀ ọlọ́run bá ní ẹni tí inú rẹ̀ ń bàjẹ́ lẹ́nì tí ń ké ẹgbàá mi wàhálà dé yìí ọlọ́run bá ní he was happy before <laughs> pẹ̀lú ẹ̀ṣẹ̀ ó jẹ́ nìkan tí inú rẹ̀ máa ń dùn pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ yóò ní ẹ kóra yín sọ́hun ní ká máa wá sẹ̀sìn ẹ̀sìn tí wọ́n máa díyàn lọ́wọ́ tó ń jẹ́ kéèyàn jayé ọ̀kan nínú àwọn ọ̀mùtí oyé ládùúgbò kan wọ́n lè sọ fún gbogbo àwọn tó wà ládùúgbò yẹn ó ní gbogbo yìí màmá ń wò yín pé ẹnìyà ni ah, àwọn tó wọ́n ní kí ni irú ìyàwó làwọn ń jẹ ó ní òun rí pé ọ̀pọ̀lọpọ̀ yẹn ti mutí <laughs> ọlọ́ni ìyà ni wọ́n ó lóun kàn rí pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ gbádùn wọ́n wá ní pẹ̀lú kíni ah, ó ní òun rí pé ẹ máa mutí tọ́lá àwọn community muslim sì ń pọ̀ mbẹ́ wọ́n kàn yàgò yà mẹ́rin. ọlọ́wọ́n bá ní ináhu dọ́nà aláyàhùr ọlọ́wọ́n bá ní ẹni yìí èké fèrè yìí ó ti ń rò aláyàhùr ináhu dọ́nà aláyàrìjà ó ń rò yìí pé ọlọ́run ò ní gbé dìde òun ò ní padà sọ́dọ̀ ọlọ́run ní gbé dìde lẹ́yìn ikú ọlọ́run bá ní èrò rẹ nú tó bẹ̀rẹ̀ sí bayé ti ń ṣẹlọ́run bala hakọ̀ ọlọ́run bá ní bala bala ni pé ni a máa gbé dìde o ọlọ́run rẹ̀ ọba tó rí ni ọba yẹn rí gbogbo tí ń ṣe yóò wá fi gbogbo tí ń ṣe yóò fi hàn án nínú rẹ̀ yóò rí gbogbo ẹ̀ báyìí yóò mọ̀ wá gbà dájú pé àtìgbà tó ń ṣe báyìí àsọ́lọ́run rí òun àtìgbà tó ń ṣe báyìí àsọ́lọ́run rí òun àtìgbà tó ń ṣe báyìí àsọ́lọ́run rí òun. fàlà uqsimu bish-shafaq láàtọ́wà ń bẹ̀ yẹn lam az-zaida lam az-zaida àní tu ní àní ẹ pé láà uqsimu ìní búra kì ṣe láà anáhìyà láàm az-zaida. ìtumọ̀ ni pé fàlà ó kù sínú bí ṣàfà. ọlọ́run bá ní mò ń búra pẹ̀lú ṣàfàk kí náà pè ní ṣàfàk òun náà ni pípọ́n rẹ́súrẹ́sú tí máa ń wá lójú sámà nígbà tí ilẹ̀ bá fẹ́ sú. tọ́jú pé wọ́n á pe mọ́gírìbì pípọ́n rẹ́súrẹ́sú yẹn tó wà lókè sámà tó fi jẹ́ pé nígbà tí pípọ́n rẹ́súrẹ́sú yẹn bá wọlé ká tó gbà pé àsìkò ṣáà yìí ṣe kí ni aṣafaq ni ẹ ọlọ́run bá ní mo fi pípọ́n rẹ́sùrẹ́sù yẹn ọlọ́run ni mo fi búra la ilaha illallah ọlọ́run lè búra pẹ̀lú ntọ́dá àwa làwọn ògbọ́dọ̀ búra pẹ̀lú ntọ́lọ́ndá ọlọ́run nìkan làwọn máa fi búra aláà tó ń fi kíní yẹn búra ó ní tùmọ̀ lọ́dọ̀ ọlọ́run ilẹ̀ tí ọmọ nísì ọmọ ti sùn gbogbo ayọ̀ tọ́ba padà yá kí náà padà sí jama á padà wọ̀ àtàgẹ́gẹ́ bí òṣùpá tí ó yọ tọ́ba padà yá yọ padà sí kíní ẹ padà kó sọmọ ọlọ́run ní òun fi tamasóko làwọn bàbá máa ń pè é ọmọ rò pé ilẹ̀ ò tí ì sùn yọba máa roko lọ tọ́ba yá yọba di pí yọba mímọ́ náà lé má làwọn bàbá máa ń pè é tamasóko tamoko ọlọ́run bá ní mò ń búra pẹ̀lú pípọ́n rẹ́sùrẹ́sùn yẹn lójú sánmà wàlẹ́lẹ̀ wà má wàsákọ̀ mo tún wá ń fi òru náà búra òru wà má wàsákọ̀ òbẹ̀lẹ́lẹ̀ wà má hàwà àti gbogbo tí òru máa ń kó sínú tọ́dẹ́pọ́lọ́ ní rí ẹ̀yìn orí mina dawab inú àwọn dáàbà àwọn dáàbà ńlá àwọn ẹranko kan bẹ òru ni wọ́n máa rìn àwọn dawab ara ẹni mánámáná. E lè rí mọ́nàmọ́ná lọ́sàn-án ọmọ nira kẹ́ẹ̀tọ́ rí mọ́nàmọ́ná àwọn ni òru ni máa rìn lọ́ba múyàn <laughs> tó ń tọ̀hún ta nìyẹn ọlọ́run láwọn ẹranko kan rìn nínú òru bó forú búra àti gbogbo tó rú kó sí nínú àwọn ẹranko tí wọ́n rìn wàlẹ̀ àti àtàwọn kòkòrò tí ń rìn nínú òru náà fi ní káwọn bá rìn wá bá ọ àwọn kòkòrò olóró wọlé hawam àtàwọn ẹyẹ burúkú tí wọ́n máa ń rìn nínú ooru. wọ́gẹ́rì dáàlì kàtàwọn nǹkan mìíràn tọ́lọ̀ ń dá wà máa wà sákọ̀ ni pé gbogbo ohun tí ń bẹ nínú ooru ni gbogbo búra tí mo ti fòrú wọ̀lùkọ̀mọ̀rí ìdá tasakọ̀ ọlọ́run bá ní mo fi òṣùpá búra ìdá tasakọ̀ ìdá tamala tamala nóru nígbà tí ìmọ̀lẹ̀ rẹ bá pé ìgbà wo ni ìmọ̀lẹ̀ òṣùpá máa ń pé jama òun náà ni ìjọ kìlọ́ ìjọ kẹrìnlá ọlọ́run bá ní lásìkò tí òṣùpá tó di complete yẹn ọlọ́run ni mo fi búra lásìkò yẹn wàlùkọ́mọ́rí ìdá tasakọ̀ wàsọ́ra bàdìrà tó ti di ìmọ́lẹ̀ nígbà ọlọ́run ọba aláàbúra tán ó búra pẹ̀lú pípọ́n rẹ́sùrẹ́sù sánmà ó búra pẹ̀lú ooru àti tó kó sínú ó búra pẹ̀lú òṣùpá nígbà tí ìmọ́lẹ̀ rẹ̀ bá pé tó bá mọ́lẹ̀ tán pátápátá kí wọ́n á ní àlùmọ́kùsọ́mọ́ àlẹ́ kí ni ọlọ́run fẹ́ sọ tí fi ń búra ó ní látàrí kábùn na tọ́ba kọ́ ó ní látàrí kábùn na tọ́ba kọ́ ní àwọn tọ́ba kọ́ ọlọ́wọ́n bá ní ẹ̀yàn ọmọ èèyàn ẹ máa máa kú ò nípele kan bọ́ sípele kan tọ́ba kọ́ ní àwọn tọ́ba kẹ́ ẹ̀yàn ọmọ dá ẹ máa kú ò láti ìpele kan bọ́ sípele kan láti lẹ́fù kan sí lẹ́fù míì látàrí kábùn na yóò náà sọ àtúwárà mina nutfa ẹ kọ́kọ́ jẹ́ àtọ̀ àtọ̀ àtọ̀ ẹ sperm ilal alaqa ẹ wá di ẹ̀jẹ̀ kíkì ilal mudgha ẹ tún wá di bá a láti inú bá a ṣe yọ egun a wá yọ orí a yọ ẹsẹ̀ a yọ ọwọ́ a wá fẹ́mi sí la láti gbà táwa ti fẹ́mi sí la ẹ wà wà ń bẹ̀ tó bá yá ẹ máa tún jáde sínú ayé tó bá padà yá ẹ máa kú nínú ayé tó bá padà yá ẹ máa wọ sàárè tó bá padà yá ẹ máa kú nínú sàárè ọlọ́run bá ní látàrí kabùnà tọ́bakọ́ ní àrùn tọ́bakọ́ ọlọ́run ní bí ọ̀rọ̀ yín èèyàn mi èèyàn ó ṣe rí nìyẹn o mo búra bẹ́ẹ̀. àwọn scientist ẹ̀dá kan àwọn ti délé ayé tọ́lá ti sọ àwọn nǹkan tí yóò máa dọ́mọ́ ìtumọ̀ ni pé ọ̀lẹ ni gbogbo àwọn tó ń sakọ pé àwọn lágbára nù ayé yẹn ọ̀lẹ ni wọ́n ọlọ́wọ́n bá aláà ní ibi yàwó parí sí òun náà ni pé màá wá gbé yín dìde padà tó bá dijọ́ kìyàmù ọlọ́wọ́n bá ní famada um la yuminun ọlọ́wọ́n bá ní limada la yuminun kí ló dé táwọn èèyàn wá gbọ́ lọ́hùn gbọ́ tí wọ́n sì rí pé mi ọlọ́run ọba ni mo dá wọn àwọn oníṣẹ̀ṣe tó ń bẹnu ayé kí ló dé tí wọ́n gba aláàgbọ̀ ọba dẹ́dá tó fi wá jẹ́ pé ntọ́lọ̀ ń dá iná ni wọ́n wá ń pè lọ́lọ́run Ṣàngó ẹ̀dá ọlọ́run ni Ọbàtálá ẹ̀dá ọlọ́run ni Ijemaja ẹ̀dá ọlọ́run omi Ọ̀ṣun ẹ̀dá ọlọ́run ni irin Ògún ẹ̀dá ọlọ́run ni wọ́n ní ẹ̀yọ́ dìde ń sìn ẹ̀yọ́ dìde ẹ̀dá ẹ̀yọ́ ẹ̀dá ọlọ́ni ìgbónokó òun bẹ lọ́dọ̀ wa láǹbẹ́ ẹ bá débẹ̀ búlọ́ọ̀kù sísì ni wọ́n fi kọ́lé ọ̀sán yẹn mo kọjá bẹ́ẹ̀ níjọ́ kan tí mo sọ fún wọn pé kí lọ́wọ́ àná búlọ́ọ̀kù sísì yẹn mo yọjú wo kò sí kankan bẹ́ẹ̀ lẹ́yìn àwọn igi kan tọ́kàn nàró bẹ́ẹ̀ gbogbo àwọn aráàlú òsì lè mọ̀ bọ̀ lọ́dọọdún ìgbónokó ọlọ́mọbánifá máa làhùn láàyò mìíràn ọlọ́run bá ní nígbà tí mi ọlọ́run bá ti mo gbé ìdẹ́dà yín gba àwọn processing báyìí kí ló wá ní ìdẹ́ wa tún gbèmí gbọ́ tó wá jẹ́ pé ní mo dálẹ̀ wa tún pè lọ́lọ́run wàyídà alukóraánù ọlọ́run bá ní tẹ̀ bá ń ka kóraánì fún ọ̀dọ́lá láàyè sìjúdún láàyè àkọ́dọ̀ọ́hún lè máa jẹ́ àmì tẹ̀ fún kóraánì la yakhda'un wọn ò ní tẹ̀ fún Qur'an la yasjudun ẹ̀wá ni Allah sọ báyìí aláfa yà wọn sọ̀rọ̀ mí à ń sọ̀rọ̀ àṣà àwọn <laughs> ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn tí wàá ní ìṣẹ́sìn náà Yorùbá làwà ah, mo ní Yorùbá lẹ́yìn ah, Yorùbá tó gọ̀ lẹ́yìn Yorùbá tó gbọ́n làwà torí ẹ̀yin ń sin tọ́lọ̀ ń dá àwa ń sin ọba adẹ́dá talọ́kọ̀ lẹ́tì náà wà dín ọlọ́wọ́n bá ní wa idha quri'a al-Qur'anu la yasjudun tí wọ́n bá ń ka Kùránì fún wa tánàbí bá ní ayá ẹwà gbọ́ ọ̀rọ̀ tọ́lọ́n sọ̀kalẹ̀ la yasjudun wọ́n ní àfà fi súnà lẹ̀ gbàgbé súnà ọkàn wọn ti le ó ti di ọlọ́run ní wọn ò ní tẹ̀ fún koran tá ànábì ń kà àwọn kèfèrí yẹn bí wọ́n sì máa wà nù ayé náà nìyẹn kò sí àfáà kan tí ó pé òun fẹ́ bọ́ sádùúgbò kan òun fẹ́ máa jíṣẹ́ ọlọ́run òun wá ti rò pé gbogbo ará àdúgbò yẹn lọ́gbọ̀dọ̀ gbà fóun lọ́gbọ̀dọ̀ gbà tóun sọ àfáà yẹn ti fèèlì kó tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ ànábì kan tí wọ́n fi sẹ́rán ẹ̀hẹ̀ àwọn kan gbà àwọn kan ò sí kíní nígbà míì àdúrà anábì ọgbà lára àwọn tọ́lọ́run bá kádàrà pé wọ́n mọ̀nà nígbà míì anábì yóò sàdúrà àdúrà anábì ò ní gbà ọlọ́run ò ní gbàdúrà rẹ̀ pé eléyìí ní gbàdúrà rẹ̀ mo ti kádàrà pé iná ní ọwọ́ tí gbogbo àwọn kèfèrí aláwọ̀ yìí ìkáwọ́ mi fẹ̀yìn náà láyà lẹ́mú tí wọ́n bá fara ní ànábì tí wọ́n dá aláàmú ànábì àni ọlọ́run bá ń fọnà mọ́ àwọn àjọ mi torí pé wọ́n <laughs> sọ́gbà lérí Abu Jahal káàfọ́ àfàmọ́ ní depression o ayọ̀ dáìyà ẹni tí ń pèpè sójú ọlọ́run ọba kọ́mọ́ fi ìrònú parẹ́ o káwọn èèyàn wá pàdé ẹ̀ ládùúgbò kan ní àfa àti gbọ́ láti jọ iná òjò tó ń àwọ̀ ọ̀gbá o bọ́ọ̀ bá sọ̀rọ̀ táwọn mìíràn àkàn fi ọ̀sẹ̀ ẹ̀yẹ ni o <laughs> lọ́kùnrin lóbìnrin bẹ́ẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ tọ́jẹ́ pé àkọọ́lẹ̀ ọlọ́run ṣẹ̀ lérí àwọn èèyàn mọ̀ rí malẹ̀ báyìí òkùnkùn làwọn máa rí. wa idha quri'a al-Qur'anu la yasjudun ọlọ́run bá jẹ́ máa ń ka kùránì tá ànábì máa ń ka kùránì fún wọn àwọn ní tẹ̀ fún kùránì. innal ladhina kafaru yukadhibun ọlọ́run láwọn kèfèrí yìí yukadhibun al-Qur'ani àwọn máa ń gbé kùránì rọ́ ni wọ́n ní irọ́ ni irọ́ lọ́lọ́run irọ́ ni jọ́ àlùkìyàmà irọ́ lálẹ́ ìjánná irọ́ níná irọ́ sáré <laughs> ó sì láwọn èèyàn táwọn ọbẹ̀ àmọ́ kò jẹ́ sọ pé irọ́ ni kú lórí reality nìyẹn ní tó wà lẹ́yìn ikú ló ń pè nírọ́ kò gbọ́dọ̀ pé kú nírọ́ tẹ́lẹ̀ ìdọ̀bá dàrú torí bàbá bàbá rẹ ti kú bàbá jẹ náà ti lọ bẹ́ẹ̀ ṣe gba ikú gbọ́ pé òdodo ni bẹ́ẹ̀ náà lẹ gbọ́dọ̀ gba ti ń bẹ lẹ́yìn ikú gbọ́ pé òdodo ni ìgbà náà lẹ́jọ ẹni tí ọgbà ìsìláàmù tòótọ́ ọlọ́wọ́n bá ní innalladhina kafaru yukadhibun ẹ̀rọ àwọn kèfèrí yukadhibun al gbogbo dáa sọ́sọ́ nǹkan àbọ̀ṣe dáa tó yẹn wọ́n ní rọ́lá náà bí n pa. wallahu a'lamu bima yu'un wallahu a'lamu bima yu'un. ọlọ́run ní èmi ọlọ́run èmi sì máa bima yu'un bima yukhfuna fi sudurihim min al-inad ọlọ́run lè mi mọ tí wọ́n fi sọ́kàn nínú eh, inad inad ni pé wọ́n máa pè ní kọ́ńkídá àwọn yorùbá yẹn strong ìfáwárí èkó kọ́ńkínà ilẹ̀ yorùbá àwọn tó bá gbọ́ yorùbá dáadáa àlẹ́ ìnáàdì ni pé ọyẹ èmi ò ní gbà gbogbo ń dọ́wù kẹsọ èmi ò gbọ́ ọlọ́run ọba ni wallahu a'lam bima yu'un bima yukhfun ọlọ́run ọba ni mo mọ tí wọ́n fi sínú ọkàn wọn mo mọ tó wà lọ́kàn wọn nínú àìgbàgbọ́ yẹn àtakò yẹn ọlọ́run ọba ni mo mọ èmi gan mọ babashirhum bi'adhabin alim ọlọ́run ní ìrẹ́ anábì ya muhammad akhbirhum bi adabin alim wọ́n bá mi fún wọn ní ìró ipe wọ́n máa jìyà tí wọ́n máa ń pain wọ́n máa ń pain ara ìyà tí máa ń tanilá bá mi fún wọn ní ìró ipe wọ́n máa jìyà tí máa wọnú egun tí ń wọnú ẹran alibishara fil asri tí wọ́n dá alibishara nínú ìpìlẹ̀ inú èdè lárúbáwá ìtumẹ̀ òun náà ni pé kúlù kábání yàtàgá yàrá làwù láwùn olùbáṣara gbogbo làbárì tá a fún yàn tí ẹran ẹran ẹran rẹ̀ ó bù má sọ tí awọ ara rẹ̀ tí ó yí padà ní ma gbọ́ làbárì ó lè wá jẹ́ bìsára tó bìkhair ó lè jẹ́ ìròyìn tó fún yàn tó jẹ́ ìròyìn tí ó da wọ́n bá fún yàn ní ìròyìn tó da ńgbà mí ara yàn níbalẹ̀ mọ́ bí wọ́n ní wọ́n ti grant visa rẹ̀ wọ́n ti fún ọ ní tíkẹ́ẹ̀tì wọ́n ní ọ̀la ọlọ́mọ́kà ara yàn níbalẹ̀ mọ́ àyàn ò ní farabalẹ̀ farabalẹ̀ anikilẹ̀ wì ojúlọ wa pọ́n ara rẹ̀ ó yí padà fún dùnú a ní dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ kọ́lẹ̀ ní bá pẹ́ kí ni ṣe yí a àlọ́ orí ọ̀tẹ̀ ti pọ́n ara ẹni ṣe ni ara ẹni yí padà wọ́n ní bẹ́ẹ̀ náà ní nínú èdè lábáwá tí wọ́n ní fẹ́ bá ṣírò oyè ẹfun ní ìró wọ́n ní bìṣára lè jẹ́ ìtẹ̀yìn ọgbọ̀ làbárí ìtẹ̀yìn ọgbọ̀ tí ó bá yàn ara yìí pé ara yìí ó yí padà ojú yìí ó yí padà lágbájá wọn ní nǹkan bá ìṣẹ̀lẹ̀ nǹkan bá ìṣẹ̀lẹ̀ láburú ojú ó dẹ̀ pọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ara rẹ̀ ó yí padà yọ́ mọ́ gbọ̀n ló jẹ́ pé àwọn táwọn máa ń wò pé ah, nígbà tó lọ́n fẹ́ jẹ wọ́n yàtọ̀ lọ́wọ́ ní fábà ṣínú fún wọn ní ròdùnú làwọn máa lẹ́gbà pé búṣọ́rọ́ àbí nínú èdè wọ́n máa ń lo fábà ṣèrè wọ́n máa ń lo fún nǹkan dáadáa àti nǹkan tí kò dà ọlọ́run fábà ṣèrè hun fún wọn ní làbárì tí ó yí àwòrán wọn padà bí azabin alim pẹ̀lú yà ọlọ́run bá ní bá mi sọ fún wọn pé gbogbo àwọn kèfèrí tí wọ́n gbà Kùránì gbọ́ tí wọ́n sì gbàgbé mi dá wọn látara àtọ̀ mo dá wọn àtọ̀ di ẹ̀jẹ̀ kíkì mo ẹ̀jẹ̀ kíkì di bá a ṣẹran mo sọ bá a ṣẹran mo sọ di odidi ẹ̀dá èèyàn mo wá fẹ̀mí sí la ó wá lo oṣù mẹ́sàn-án oṣù mẹ́jọ nínú ìyá ẹ̀ ó tún wá jáde sílé ayé ó tún wá lo ayé ó lo àádọ́ta ọdún ó lo ogójì ọdún ó lo àádọ́rin ọdún ó lo ọgọ́rùn-ún ọdún ó tún wá wọnú sàárè ó tún kú mbẹ́ láti ibẹ̀ yóò wá jáde níjọ́ kíyámà gbogbo àwọn ìpele yẹn èmi ọlọ́run mo tó bẹ́ẹ̀ kò sì tó bẹ́ẹ̀ kọ́ mọ́ pass gbogbo àwọn levels ẹ̀ ọlọ́run ọba ni bá mi fún àwọn tí wọ́n ń pe Kùránì nírọ́ bá mi fún wọn nírò yà ọlọ́run ọba ní ilẹ̀lẹ́dínà àmọ́nù ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo nìkan ni kọ́ mọ́ fún nírò yà ń tí o ilẹ̀lẹ́dínà àmọ́nù àwọn olùgbàgbọ́ òdodo fáwọn nírò dùnú ni wàhámi lùsọ́ọ̀lẹ̀ hàtì àtàwọn tí wọ́n ti ṣẹ́ẹ̀rẹ́ lahum ajrun ghayru mamnun ìró tó fáwọn ni wípé ó ti wà fún wọn lọ́dọ̀ ọlọ́run ajrun ẹ̀san ghayru mamnun ghayru maqtu' ẹ̀san àti gbádùn ghayru mamnun ghayru maqtu' bal lahum na'imun da'im ìgbádùn gbére abadal abad fún wọn nírò ìdùnnú àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n gbélé ayé ṣe rere ọlọ́mọsáfà wà náà sínú àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́mọ fi asúnà àwọn tí ó jìyà ọlágbára ọlọ́run ọba wa eléyìí ni tafsiru suratu al-inshiqaq pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run ọba àtúnwàtún kálẹ̀ kan sí nítorí àwọn ọmọlẹ́kẹ́wò ọlọ́run ọba ní idha samaa'u nshaqqat ọlọ́run ọba ní nígbà tí sánmà tó bá bẹ̀rẹ̀ sí yálulẹ̀ gbogbo ntọ́wà ń bẹ̀ yọ́ máa yálulẹ̀ وأذنت لربها وأذنت لربها وحقت tó ti tẹ̀lé àṣẹ ọlọ́run ọba أذنت لربها ó ti tẹ̀lé àṣẹ ọlọ́run وحقت ó sì ti tọ́ fún kó tẹ̀lé àṣẹ ọlọ́run ó di dandan fún kó tẹ̀lé àṣẹ ọlọ́run وإذا الأرض مدت ọlọ́run ọba ní tó bá di àsìkò tí ilẹ̀ tá a bá tẹ pẹrẹsẹ tí gbogbo àwọn òkè ti fọ́ gbogbo yóò sì wà ní lẹ́fù kan náà mudat busitot ọlọ́wọ́n bá ní wà alùkọ̀tì máa fi ha wọ́ta kọ́láàtì ọlọ́wọ́n bá ní ilẹ̀ ọmọ wa mú jáde kí ni ọmọ mú jáde àwọn nǹkan tó wà nínú ẹ̀ nínú àwọn òkú wọ́ta kọ́láàtì yọ yọra kó mẹ́ẹ̀ tó wá ti ti jáde wọ́n padà sáyẹ̀ wọ́ta kọ́láàtì wà àdìnàtìlọ́rọ́ bí ha wà hókọ́t ọlọ́wọ́n ní ilẹ̀ náà gbàṣẹ ó sì tẹ̀lé àṣẹ àdìnàtìlọ́rọ́ bí ha àtọ́ àtìnìtúmẹ̀ ó tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n bá rẹ̀ wà hókọ́t ó sì tọ́ fún kọ́tẹ̀lá sí ọlọ́run ọba rẹ̀ ó di dandan fún bẹ́ẹ̀. yá ayyuhal insan ọlọ́run bá ní mo pè wọ́n mí yàn innaka kadihun ila rabbika kadihan famulaqi innaka kadihun innaka sa'i ọ̀nlọ wẹ́rẹ́wẹ́rẹ́ rẹ̀ ila rabbika díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́nlọ yìí kadihan sa'yan ọ̀nlọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀nlọ lè kúrè sumatulakila famulaki ọlọ́lẹ̀ pàdé ọlọ́ni omi àbúrò fúra ní bó ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ náà ni ọjọ́ ogun ṣe kíní ọjọ́ ogun súnmọ́ lọ́yà mílíọ̀nù bá àwọn dáhùn ṣe bẹ́ẹ̀ dè ọjọ́ ogun rẹ̀ ń súnmọ́ nítorí yọ. nígbà tó di sixty years àbí. ó ti di seventy years ó tún kó lù àtijọ́ ní tó jó kọ̀mọ̀ pé ten years tún dín nínú kíní ọjọ́ ogun ọjọ́ ogun súnmọ́ ọyẹ nísìnyí yọ lọ́yẹ kó múra sí ìbádà kó máa wá wọn ṣe olóore tí ó fowó ṣe kó máa wá àwọn fánéèjì káàkiri kó máa wá àwọn ipò àwọn aláìní àwọn tálíkà àwọn ilé ẹ̀kọ́ àwọn mọ́sálásí tó àwọn kan rere tó fi sáyé ní ti àbẹ́dẹ tó yùn <laughs> ọlọ́ọ̀bá ni àmà àmà ni ohun tí ya kìtàbà ohun bí yẹn mi ni ọlọ́ọ̀bá ni gbogbo àwọn tàbá fún nítorí àwọn pẹ̀lú ọwọ́ ọ̀tún pàṣẹ òfàyọ̀ háàsàbò ìsàbá yẹ̀sìn rọ ọlọ́run bá ní ìṣòro ṣẹ́ tí wọ́n yọ̀rọ̀ wọ̀yà ńkọlíbù ilá àlìhí masrúra yóò wá padà yànkọlíbù yọ̀rìjẹ̀ yóò wá padà níwọ̀n ti fún níwèé yẹn yóò wá padà lọ́sọ́dọ̀ àwọn ará ilé ẹ̀ nínú àlìjánà àbáwọn ọmọ ìyá rẹ̀ nínú Islam nínú àlìjánà yóò padà lọ́sọ́dọ̀ wọn lẹ́ni tinú rẹ̀ ń dùn. wàá máa ma ni owó sì làwọn fi gbà látẹ̀yìn ọlọ́wọ́n bá ní fàṣàwọ́fà yáde ọ̀hún ṣubúrọ̀ àwọn ọmọ wa máa pariwo ipe egbé àwọn o òfòrè wàhálà ní àgbákòrè àwọn parẹ́ àwọn parun orí ibú lè ọlọ́run ní yáde ọ̀hún ṣubúrà ṣubúr alìkàsára wọ́n máa pariwo òfò àwọn wọ́yẹ̀ ṣúlá àṣà ìyìn rọ̀ ọlọ́run ni wọ́n lọ lè wọ́n náà sàáyẹ̀rù nìyẹn o iná tó gbóná tí jó ni ọlọ́mọjà wọ́wọ́ o innahu kana fi alihi masrura ọlọ́run bá ní kẹfẹ́rí tí ọwọ́ náà yìí ó ti ń rẹ́rìn tí ti ń dunnú pẹ̀lú ẹ̀ṣẹ̀ láàrin àwọn fámìlì rẹ̀ nígbà tó wà nílé ayé o lérí àwọn nǹkan àtànjẹ tó kójọ ayé ó ti ń ṣe patí máa rẹ́rìn máa ń fa àwọn ẹni fìhálì hí masurúrọ̀ èèyàn tí inú rẹ̀ ń dùn tẹ́lẹ̀ ní ọmọ nísìn nǹkan ti bá ìnáwó tó na aláyàhóró níròǹgbà yẹn pé bóun bá ti kú ó ti tán ó ń ròyìn pé ọlọ́run ò ní gbéhùn dìde aláyàhóró aláyàrìjà ó rò pé òun ní padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ní hakọ òdodo ni torí pé ọlọ́run ọba wa ọba tó rí gbogbo ohun tó ṣe ni yóò dẹ̀ fún lẹ́sàn lérí gbogbo ohun tó ṣe fàlà uqsimu bish-shafaqa mò ń búra ò ní sọ pé ìbúra o láàyẹn láàzá ìdà ni yọkàn wà ń bẹ̀ ni ò ní tu pé ìbúra láàmù tó lé sínú ọ̀rọ̀ ni àwọn lárúbáwá pé ọmọ fi ọmọ fi jẹ́ kọ́rọ̀ nípa ọlọ́run wa lò pé fàlà uqsimu bish-shafaq ayé uqsimu bish-shafaq ọlọ́ni mò ń búra pẹ̀lú tamasoko mò ń búra pẹ̀lú pínpín rẹ́súrẹ́sú nígbà tó rùn bá wọ̀ lójú sámà wal-layli wa ma wasaqa mò ń búra pẹ̀lú òru àti gbogbo ohun tó rù kó sínú nínú àwọn dábà àwọn ẹranko àwọn kòkòrò àti gbogbo àwọn ẹyẹ kẹyẹ tó jẹ́ pé wọ́n máa rìn nínú òru bí ti rìn nínú òru yẹn <clears throat> àwọn tí wọ́n lọ lè ṣe àwọn èèyàn sùn dání yẹn wàlíkọ́mọ́rì ìdá tasakọ̀ ọ̀rọ̀ bá ní mo fi òṣùpá búra nígbà tí ìmọ̀lẹ̀ rẹ̀ bá ti pé tó bá ti di bádìrì ìdá tasakọ̀ tí ìmọ̀lẹ̀ rẹ̀ bá ti pé ló ti di òṣùpá ọjọ́ kẹrìnlá ọlọ́run bá ní kí ni mo wá ń búra fún ìdí tí n fi ń búra ni wípé látàrí kàbọ̀nà tọ́bákọ́ àwọn tọ́bákọ́ ọlọ́run bá ní ẹ̀yàn mi èèyàn ẹ̀ máa kú láti ìpele kan bọ́sí ìpele kan ẹ mọ̀ kú o látara àtọ̀ ẹ di ẹ̀jẹ̀ kíkí ẹ di báṣẹ ẹran afẹ́mi ayọ oríkèéríkèé ara nínú báṣẹ ẹran yẹn á wà fẹ̀mí sí yín la ẹ wà tún já ẹ tún lo àsìkò tó tọ́lọ̀ ń fẹ́ nínú ìyá yín ẹ jáde sáyé ẹ padà wá wọ sàárè ẹ wá dìde jọ́ àlìkìyàmà gbogbo àwọn àtúwàr àwọn ìpele yẹn kò sẹ́nìkan tí ò ní pàṣẹ kò sẹ́nìkan tí ò ní gbàgbẹ́ kọjá ọlọ́run fi yé wa yí pé òun lòun dá wa òun náà sì lọ́lọ́run ọba tó yẹ ká máa sì àbó olóṣèlú àwọn máa ń sin tí ọ̀dá o níbi àwọn oníṣẹ̀ṣe ti fẹ́ẹ̀lì nìyẹn ní tí wọn ni wọ́n ń ṣe kíni ni wọ́n ń sìn wọ́n wá sọ pé àwa la àwa la máa dá ṣe. fama lahum la yu'minun ọlọ́run ọba ní kí ló wá sàn àwọn kèfèrí tí wọ́n gbà mí gbọ́ wa idha quri'a al-Qur'an tí wọ́n máa ń ka al-Qur'an fún wọn tí wọ́n máa ń ka Qur'an fún wọn la yasjudun àní tẹríba fún Qur'an la yakhda'un wọn ní tẹ̀lé àṣẹ ọlọ́run tó wà ní Qur'an innal ladhina kafaru yukadhibun ọlọ́run ní gbogbo àwọn kèfèrí wọ́n máa ń pa Qur'an rọ́ náà ni gbogbo àwọn oníṣẹ̀ṣẹ̀ tí wọ́n fọ́n sí íńtánẹ́ẹ̀tì ń sìn kí ni wọ́n ní Qur'an kí ni wọ́n ń pè Qur'an wọ́n ní rọ́ ni wọ́n ní rọ́ ni àdìsí torí àwọn ti mọ̀ pé àṣírí àwọn ti tú wọ́n rò pé bó ló sọ pé koran rọ koran ìwé òdodo ni ọlọ́wọ́n bá ní iná lẹ́dí iná káfárù yukadhibun ọlọ́wọ́n láwọn kèfèrí wọn máa pàlẹ́ koran nírọ́ yukadhibun al-Qur'an wallahu a'lamu bima yu'un ọlọ́wọ́n lóhun sì mọ bima yukhfuna fi sudurihim ètò wọn fi pamọ́ nínú àìgbàgbọ́ àti agídí nínú ọkàn wọn ọlọ́wọ́n ní gbogbo ẹ̀ lòún mà fabashirhum wọ́n jẹ ìyà tí ọmọ wọnú ara tí ń wọnú egun ìlànàdínà amánú ọlọ́run ní àfàwọn olùgbàgbọ́ òdodo nìkan ni wọ́n bọ́ lọ́wọ́ yà wà á mìíràn sọ̀ọ̀lẹ̀ ha àtàwọn tí wọ́n ń ṣiṣẹ́ rí làwọn ọmọ ajírun nùgọ́ ẹrù màmúnú àwọn ní ẹ̀san tí ò ní stop gẹ́rù màkútó ẹ̀san rí ìgbádùn tí kò ní tán tí wọ́n bá ti wọ́n náà náà báyìí gbére ni wọ́n máa mu ntọ́da gbére wọ́n máa wọ ntọ́da gbére wọ́n máa gbélé àlìjánà gbére wọ́n máa ní àwọn ìyàwó gbére wọ́n máa dunnú kò ní síbànújẹ́ inú ayé wọn gbogbo ìdẹ̀ra inú àlìjánà gẹ́rù màkútó kò ní stop kò ní tán gbére àwọn abẹ́lọ́ nínú àánú rẹ̀ ọlọ́mọṣà èmi àti ọlọ́njáde wà nínú ìdẹ̀ra gbére abẹ́lọ́ nǹkan ọlọ́run fi asúnà àwọn olùgbàgbọ́ òdodo wọ́n fi asúnà àwọn tó ń parí kùránì nírọ́ ọlọ́mọ fi asúnà àwọn tó ń pàdé ìsìn nírọ́ kọ́lọ́mọ bá aláà kọ́mọ́sà wọlé àánú ẹ̀ kọ́lọ́mọ sà mú wa dúró lédi dáadáa kọ́lọ́mọ bá aláà kójú kó fún wa ní sabat kó fún wa ní àṣekọ́ọ̀mà kọ́lọ́mọ bá aláà kọ́jẹ́sẹ̀ wa kójú orin lẹ̀ ìwà atẹ́gùn burúkú ti ń fẹ́ lérí íńtánẹ̀tì ọlọ́mọ jọ fẹ́ délé wa o àwọn atẹ́gùn kèfèrí ẹ wá ṣẹ̀ṣẹ̀ ṣe ẹ fi ìsìláàmù ńlẹ̀ ìsìláàmù yorùbá ẹ̀sìn arábù ni gbogbo àwọn aburú tí wọ́n ń ṣe àtàwọn tí wọ́n ń wọn gbogbo aburú tí wọ́n ń fọ́nká yẹn ọlọ́run níjọ́ lápá lára wa o kò ní lápá nínú ọkàn wa ọlọ́run wa yóò jẹ́ gbé mọ́nì náà yóò jẹ́ gbé dọ́dọ̀ ọlọ́run ọlọ́run wa gbà wá lẹ́rún yóò ṣe wá lọ́mọ àlìjẹ́nà ọlọ́run ní ṣe wá lọ́mọ aná subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. بسم الله الرحمن الرحيم إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت